ni àfáwáyé rahimahullahu ta'ala muhammad ibn abdulwahab àfáàgbà ni wọ́n táwọn èèyàn ayé tí wọ́n lẹ́kọ̀ọ́ tí wọ́n sọ wọ́n lẹ́nu tí ó dá wọ́n ní wàhábíyà ó sì máa gbọ́ wàhábí àwọn pé àwọn wàhábíyà wọ́n ń sàbítí àwọn èèyàn kan tí wọ́n bá ti ń sòdodo wọ́n ń sàbítí wọn sí àfáàyè ìgbé ọmọlẹ́yìn muhammad ibn abdulwahab muhammad ibn abdulwahab ló ti dájọ́ kankan sílẹ̀ sílẹ̀ àtọkọ náà sílẹ̀ lóró ìkiri ayé nígbà yóò bá ti tèrò dòdò wọn lójú ni wọn gbà á lẹ́nu ká bá ń ṣe fake jáde ń kọ́ńtínì tiẹ̀ ní ìsìn tọ́ra lónìí tó tún lọ́bẹ̀rẹ̀ lágbára ààrẹ débẹ̀ mà ṣùgbọ́n tó bá ń fi kọ́lìtì jáde tá a bára lónìí tó bá jẹ́ ti ìdí hàtàn lábẹ́ bẹ́ẹ̀ lọ́rọ̀ òdodo náà jẹ́ ayé ní kọ̀kọ́ kọ òdodo níbẹ̀rẹ̀ ṣùgbọ́n tó bọ́lá ti àwọn èèyàn yẹn ṣùgbọ́n bọ́mọ yẹn bá ti jẹ́ kó lọ yọ padà ṣùgbọ́n ìlú mi wà tó yẹ kó rí ẹ̀ tó débi tó yóò sàn pé kó lè lé ìmẹ́jẹ ìjẹ tó ń jẹ ṣùgbọ́n àti máa ń tètè mọ̀ ní àkọ́kọ́ bẹ̀rẹ̀ wọn tó nǹkan náà ẹ̀jọ̀ máa dánù bọ́lá ti máa yé wa ni ọlọ́run ọba kó sàwọn nínú àwọn tó ní láàká ètò ó pè rárá àfa wa yìí wọ́n kọ tíra tó pọ̀ ìlànà wọ́n tíra tó pọ̀ ìlànà nínú àwọn náà ní tíra tàbí máa kàbáwà àgbààgbà tàjókò tẹ́nà fàyè ti yí padà ǹtọ́mọ kékeré ń kọ́ nígbà kan nínú mímọ̀ àgbàlagbà ní kọ́ nìyí bẹ́ẹ̀ láti lè fẹ́ kọ́ àgbàlagbà lé nígbà kan kò ní gbọ́lé torí bí tọmọ kékeré tẹ́lẹ̀ tẹ́lẹ̀ gbà tó wà ní kékeré tó wa bẹ́ẹ̀ tí máa pè nínú ti ìwé tí ọba wà lẹ́kọ̀ọ́ àgbà ní tó ń tó ẹ̀kọ́ máa kọ́ nígbà tó wà lọ́mọ kékeré náà nìkan nígbà tí ọ̀nà àgbà ó sì sàn jẹ́ ẹjẹ́ wà kọ̀ọ̀kan kan máa tòtún náà ìyàlò sólò sàlágà yìí ọmọ kéékèèké ni a kọ́ fún tẹkiníkì tí wọ́n fi gbé kalẹ̀ gan tẹkiníkì tí a fi bá ìwé sọ̀rọ̀ ni hmm. ṣùgbọ́n alhamdulillah ibi tí wọ́n bọ̀ ẹ̀mẹ́ tó kú jẹ́ ti gbọ́ tí ò rí gbà sáà sáà ọlọ́run ọba kọ́mọ́ bèrè náà ti fún wa àwọn abẹ̀rẹ̀ tí náà yé yìí àwọn abẹ̀rẹ̀ wọn ọba ọba tó ní ìbẹ̀rẹ̀ tó lò kó ṣe ìbẹ̀rẹ̀ rẹ̀ nírọ̀ fẹ́ kọ̀ọ̀kan wa ó lè ṣe òpin rẹ̀ náà nírọ̀ fẹ́ kọ̀ọ̀kan wa òun tá a máa wí nínú ẹ̀rọ jẹ́ kọ́kàn àǹfààní fún wa ẹjẹ́ mi tí mo sọ fún wa a máa mọ ọlọ́run níbẹ̀ a sì máa máa nẹ́bọ̀ Muhammad sallallahu alaihi bákan náà a sì máa أكبر بيع فوات الدور وكذا بسم الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال المصنف رحمه الله تعالى وفق له بسم الله الرحمن الرحيم يعلم رحمه الله أنه يجب علينا تعلم أربع مسائل والعمل به الأولى والعمل به والعمل والمعرفة الهدى بدليل ما ذاك والتكليف مستويان الهدى العلم وهو معرفة الله ومعرفة نبيه ومعرفة دين الإسلام والأدلة. نعم. ومن ومن الأصول الثلاثة وأدلتها. إلينا ويكون كلمتها ما وأني كيكيكي أواكو ilé ẹ̀kọ́ àhà máa ní ala àwọn àmà àárí tó tẹ̀ nígbà times lójúmọ́ ó sì wà bọ́ sórí àfa àwọn ẹni àwọn ìpìlẹ̀ mẹ́ta tá a fẹ́ sàlàyé àwọn nǹkan mẹ́ta tó tá a fẹ́ sàlàyé bí èèyàn ti kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ náà wọ́n ti gbé kalẹ̀ tí ẹ bá fẹ́ kọ́ ọmọ tó gbé ọmọ ọdún méje mẹ́jọ lọ tí ẹ bá ń sọ pé ìpìlẹ̀ mẹ́sàn-án kàámọ́ o ẹ sábà ní ibi méjì mẹ́ta ọgbọ̀n ọ̀gá mẹ́rin tí wọ́n ti lọ bí méje gan yóò máa dojú lọ́mọdé tìrí tó bíìn rẹ̀ ọ̀tọ̀ ibi tó lọ́n àwa lámọ̀ nǹkan ọgọ́rùn-ún àmọ̀ nǹkan ti ojú ọlọ́run àwọn ìpìlẹ̀ mẹ́ta tá a fẹ́ ṣàlàyé tó jẹ́ pé tó ènìyàn bá ti lè mọ̀ ó ti di pòfẹ́sọ̀ nínú sàárè rẹ̀ ẹ̀yìn pòfẹ́sọ̀ ìtumọ̀ pòfẹ́sọ̀ ni pé ó ti dọ̀tọ̀ gbọ́n tó bá kú ní alágbé sí inú sàárè ẹbí tó bá mọ ìpìlẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí nínú sàárè rẹ̀ ó ti firi níta àfa gbé síra kalẹ̀ sí i ìka lè ba mórí bọ́ nínú kwẹ́sàn torí pé bọ́ ọba lọ làlàyé àwọn àlùmọ́ọ́mù àwọn àfa fún òní máa ti gbogbo akalẹ̀ pé jókòó sọ̀bùtẹ́ bá fẹ́ yẹn ní ọbẹ̀ jẹ́ sẹ́nitọ̀ àbọ̀fẹ́ jẹ́ sí rẹ́pù tán bá ṣètò àbáyẹn kọmíṣánná wọ́n tó ń gbé yẹ̀wò nínú haúsá àbàtàn gàrí wọ́n gbọ̀n yẹ̀wò àtàwọn sẹ́nìtì wọ́n yẹ̀wò padà bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ àwọn ni, ènìyàn bẹ́ẹ̀ káwọn afọmọ yẹ̀wò bí wọ́n bá tẹ̀ yẹ̀wò wọ́n náà tẹ̀ gbé lọ báwọn afọ inú ni ó rò ẹ̀wò ní ẹ̀jẹ̀ ní wò kí ní ẹ̀wò ti tẹ́ o ẹ̀jẹ̀ ní wò ti ẹ̀sìn èyí tàwọn ní aláwo yẹ̀ ní wò tẹ̀sìn wọ́pọ̀ wo bí mo ṣe gẹrun ẹ̀rùn tó gbogbo ilé ní ká máa yọ ẹ̀rọ ní kájú kọ́ńtà máa sáyé rẹ bóde mu dára rẹ lọ gbàgbọ́n ẹnu ìtú dágbà mi ti ẹ̀kọ́ wa ìdí mùsùlùmí ṣe dágbà rẹ tó gbogbo ẹ̀jẹ̀ kóróró ìdí mo ti ẹ̀kọ́ rí àwọn afọ́dọ̀ fún ọgbọ́n ọ̀gbà gbogbo tó ní ní ní gbọ́dọ̀ ìgbọ́dọ̀ àwọn ọ̀gbà lẹ́yìn ọjọ́ra rẹ wò lọ́dọ̀ àwọn àfọ́n bọ́bá rẹ wò tá a fà bá ìsọfún ọ̀tọ́ ńlá gidi àwọn padà bọ́ àbá àwọn màláìka pàdé nínú kí nínú sàárè yìí ó wò ló lọ ó bèrè kwẹ́sàn mẹ́ta lọ́wọ́ rẹ̀ kwẹ́sàn mẹ́ta ìka yìí náà ní abẹ́nu àyè ẹ̀ fún wa yìí màá rọ́ bùkà gbogbo nínú rẹ̀ máa gbọ́ màá rọ́ bùkà wọ́n máa bí nǹkan wọ́n máa nà bí ọmọ bí alẹ́ nínú sáré àbáwọn ẹni àwọn ìpìlẹ̀ mẹ́ta ìka yìí tó yẹ ká mà àwọn fẹ́ sára yẹ fún wa wọ́n á bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn pẹ̀lú àkọ́tọ̀ ọ̀rọ̀ wọn ò tí ìwọ́n náà pìlẹ̀ mẹ́ta ní bẹ́ẹ̀ náà sì lè ká àfa ọmọ àtàdúrà àfi ìlú pé a lọ yí padà o lẹ́nu mi bá kọ sí ra nígbà náà òfẹ́ kọ̀ pé kẹ́yọ̀ pé kò ní dá fún gbogbo ẹni tó bá gbọ́rọ̀ tí ọ̀bá lò ẹ̀ ẹ̀ ti ti pé orí ẹgbẹ́ kan tó yọ̀ dá fún gbogbo ẹni tó bá gbọ́rọ̀ tó bá ti kíni tó bá lò ó kó dàgbà yẹ kó wí wà nìyẹn torí wẹ́n lè mọ̀ àwọn ibi tó wá fẹ́ ká gbọ́rọ̀ rẹ̀ ó tó gbọ́ àtẹ̀ntó wọ́n tí òkú kan sàdúrà fún dáadáa pé wọ́n lọ́kàn ẹlẹ́ ìdí olóyún ìdí àdúrà jù bó ti ẹ̀ka jẹ́ ni wọ́n máa àfẹ́ náà ṣe ìlú náà àwọn àmọ́tẹ́ ń lè láàárín bá a ti gbọ́dọ̀ jẹ́ ẹni tó bá ń sọnù kò ní ìlú àwọn ìgbìmọ̀ sọnù lọ tí àbá jẹ́ àfáàrí rẹ̀ tó ti jẹ́ lẹ́yìn mímọ́ ẹ ti sọnù ó yẹ kọ́ ọmọ sàánú àdúgbò ní ti gbìn nínú ti padà gbogbo orin tẹ́tẹ́ ní ìmọ̀nà àfáà ní ọlọ́run bá mi ọlọ́run bá kẹ́ ọ eh, a lò fún àlàyé a sì lò fún òkú lọ́dọ̀ wa mi báyìí ha tó ń àyàn kú ni kábí ní èdè yorùbá jù ọlọ́run bá wọn o ọlọ́run bá wọn o ọlọ́run bá wọn o àwọn yẹn ti òkú ni a máa sọ pé kọ́lọ́ ọ̀pọ̀ ti kí kọta sùhánù ọ̀gá aláwo ìjà ló ní ìjà ní ọlọ́wọ́ ọba yìí ẹgbẹ́ àmọ́ bọ́lá wọn sànù wa ló jẹ́ sí pé lọ́dọ̀ wa ń bíbà yìí bẹ́ẹ̀ bá kú wọn á fẹ́ kí kú ló wà láwọ̀ fún bẹ́ẹ̀ nìkan bá wá rìn fún bá ní bàbá ẹ̀yìn ẹ̀fà ẹ bá ń fẹ́ kú ló wà láwọ̀ ẹ bá mi ṣàdúrà fún bàbá wa sàlùmọ́n rìn àwọn wọ́n ti mọ kú ló níbi òkú làwọn ké kóró ọlọ́run bá kí àwọn afá wa ń lọrin àwọn wọn ní àwọn yorùbá yòókù nípa kan pé káì àwọn máa ké kúrò wà lọ́ọ̀bà yìí pọ́lá yìí wọn bẹ́ẹ̀ ni àwùjọ ìjọba bá àwọn òkú kúrò wà lọ́ọ̀ náà wọn máa ké pọ́lá yìí àwọn àdúrà táwọn èèyàn ti lẹ̀ mọ́ òkú lára ìkéde gbogbo ẹ̀ lórí bẹ́ẹ̀ ọlọ́run forí jìn wá sókùn nìkan ní kọ́lọ́run forí jìn gbogbo àwọn tó tó kú wọ́n ti kú lákòókò ìfẹ̀ǹtì wọn èrè lókù tí wọ́n máa pín tàbí yà sọ nípa báyìí àfáà ṣàdúrà fún wa gbogbo ẹnikẹ́ni tí bàbá àwọn èèyàn sọ̀rọ̀ ọ̀dà kọ́ ọ máa ṣàdúrà fáwọn èèyàn yálà ọsọ jáde o tàbí ọsọ sínú àwọn àdúrà tá a máa ṣe wọn méjì nìkan tó bá fẹ́ sọ̀rọ̀ tó fẹ́ kọ́ àwọn ẹ̀lẹ́kọ̀ọ́ mọ̀nà o lè ṣe síta o lè ṣe sínú torí àdúrà yẹn ń ju omi pé òótọ́ ni kì í ti kọ́ ọ̀fẹ́ sọ̀rọ̀ jáde fún aláṣà òótọ́ ni ọ̀fẹ́ràn dáadáa fún ọ òótọ́ ni ọfẹ́ káwọn èèyàn tó ń bá sọ̀rọ̀ yẹn wọ́n gba òdodo òótọ́ ni nítorí ń sọ ìyọ́ dáwọ́ gan ní kíni lójú àǹfààní àmì so ọlọ́run ọba kọ́ sàánú kọ̀ọ̀kan wa o àbá wa fún wa ọlọ́run kí àdúrà náà kàn mọ́ wa lára wọ́n ní ọlọ́run fún wa fún àlàáfíà wa fún ọmọ fún owó ọkẹ́ wa fún ìfọ̀kànbalẹ̀ ọkẹ́ wa fún gbogbo nǹkan táàbì sáyé rọ̀ táàbì fi sẹ̀sìn rọ̀ kọ́nà kọ́kẹ́ ń kọ̀ọ̀kan wa wọn annahu yajibu alayna ta'allumu arba'i masail wọn lọ́rọ̀ yẹn ní ká kọ́ nǹkan mẹ́rin kan ká tó lọ síbi ìṣúlù tàlàtà àìkìlẹ̀ mẹ́ta wọn lọ́yẹ ká kọ́kọ́ máa wọn nǹkan mẹ́rin kan nǹkan mẹ́rin kan ní àmọ́ ní léwè pé ara la kà fún wa alákọ̀ọ́kọ́ alákọ̀ọ́kọ́ ìhàn àbẹ̀rẹ̀ ọ̀rọ̀ táà lọ lé kí tàgbé tí àlọ́wọ́ tàgbé báàgì lọ́wọ́ ni wọ́n bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ kọ́ mímọ̀ níbi kan àwọn wà máa sakọ bá ah ojú sọ nǹkan nu wọ́n bẹ́ẹ̀ kan ní mímọ̀ wọ́n náà mọ nǹkan kò ní ignorance sọmọ pé kéèyàn ọ̀bà ní mímọ̀ ọ̀kú tọ́ba mọ́tò ó lè jẹ́ káàlẹ́ ní táyà ẹsẹ̀ rẹ̀ yìí kí ni a fi ń kódà ó lè jókòó lórí ẹ̀gbọ́n orí ẹ̀ lọ́wọ́ ti máa jókòó lórí orí olóòtú tí mo fẹ́ jà fàájì wájú tá tí ọmọ tẹ́jú lọ́gbà tó fi jókòó lórí ilé mọ́tò tí ọmọ bẹ́ẹ̀ máa ń sùn àìnímọ̀ àìnímọ̀ yìí àìsàn ní bó ṣe wà ní ètò ayé bẹ́ẹ̀ ní dáàmú àwọn ènìyàn ní ètò ẹ̀. bàbá ń lọ ń tàbí ta bá rí àwọn kẹta kọ̀ọ̀kan báyìí èmi ò ti máa sunkún ṣùgbọ́n àwọn sẹ́ńsì ó sì máa rẹ́rìn dé ibi kan jìgìlà àwọn ẹ̀sìn kí lọ́fà àìmọ̀kan ẹnìkan máa jà nítorí nǹkan kan tí òsì ẹ̀kọ́ jà yáà fi kí ọkà àìmọ̀kan yìí bẹ́kọ̀ rẹ bá ti pọ̀ tó bímọ rẹ bá ti pọ̀ tó bẹ́ẹ̀ ló lè bá jà yé tó báyìí ni píríncípù yìí bímọ rẹ bá ti pọ̀ tó bóyì ti pọ̀ tó bẹ́ẹ̀ ló ti bá jà yé tó lọ́wọ́ ti mọ̀ pé bímọ rẹ bá ti pọ̀ tó nípa ẹ̀sìn náà bẹ́ẹ̀ ló ti bá jà lókè àmọ́ àwọn ẹgbẹ́ tá a máa ń ṣe nínú ẹ̀sìn wà kó jẹ́ ṣùgbọ́n tí wọ́n bá ní mọ̀ wọ́n kan ara sí láàrin ìgbẹ́jú kan ó sì lé wọn bá ó tún fi wọn sílẹ̀ ìmọ̀ ni ó jẹ́ kí àwọn gbogbo nǹkan báyìí ṣùgbọ́n tí wọ́n ní ètò ayé bẹ́ẹ̀ náà lọ́wọ́ nínú ètò ẹ̀sìn fẹ́ máa sọ pé ìmọ̀ knowledge yálà ta yé mi tó jẹ́ halal àbí tẹ́sì mọ́kò kéré o mọ́kò yẹn rẹ̀ kéré o máa lọ rẹ̀ ẹ̀jẹ̀ bí kódà fún jẹ́ pé owó ọ̀gá lásán ní wọ́n ní abẹ́lé tírénì báwọn èèyàn bíbà báwo ni wọ́n ti fi ìfẹ́ ní ètò ayé owó ìlú nàbà wà ní máa wà lọ sí nǹkan àlàálẹ̀ mi ìbáyìí jẹ́ gbèsè lójú ìdí mi mo tún fi kún lọ́lẹ̀ mi nìyẹn mi ò ní wà ní òkùnkùn ní nǹkan yẹn wọn àwọn ará ẹ̀dọ́ ọmọ kankan tó fẹ́ kọ́ wa ní tí òun fẹ́ tí wọ́n ní wákàtí kan báwo ni wọ́n ti ń ṣe nǹkan báyìí nínú nǹkan ètò ayé owó ìlú nàbà wà mọ́ torí pé èèyàn gbọ́dọ̀ bá lu ẹ̀kọ́ ó sì rí pé máa ta ayé àwọn ọmọ àti mo lápá àti mo ní lórí pé ẹ̀yìn mẹ́ ẹ̀yìn mẹ́ ẹ̀lọ́kọ̀ torí pé ìmọ̀ knowledge is king power and ẹ̀yìn kúrò Eh, ìmọ̀lágbára kìí sí ìtàn apá rẹ̀ ìkàrẹ́ jẹ ọmọ bàbá ọmọ òsínbàjò àbí vice president bóò lọ́mọ tó lè gun ṣùgbọ́n ó lè sáyìn tó bàjẹ́ jẹ́ wọ́n tó lè gun tó bá ṣe ó eh, sáyìn ẹ̀rọ ni wọ́n lè eh, kí ló fà agbára nìyẹn ẹ̀já ìwọ́mọ̀ bẹ́ẹ̀ náà ní ẹ̀sìn bó ṣe ní àwọn nímọ̀ wọ́n sì ń sáǹfà ní ẹ̀sìn torí bí èèyàn bá ti wá ní mà bẹ́ẹ̀ náà ló ti máa dààmú tó láyé náà wọ́n náà mọ wàhálà tá a máa ń ti dáná bẹ́ẹ̀ ṣe ayẹyẹ láyé ìgbà kan àbí a lọ gbé ìmọ̀ àwọn bàbá àwọn tíjà wa yẹn àbí ẹ̀yin tíjà wa náà yẹn ẹ lọ gbé ayẹyẹ ọmọ o ẹ lọ gbé mọ̀ ẹ lọ gbé parun ọ̀sẹ̀ láti gbé parun láàrin yìí láti tẹ́ǹtì àbí àǹtí bàbà àbí ẹ̀ láàmú àti mọ̀ láàmú àti olùdíje ọmọ ìka ìṣún gun wa lọ́wọ́ ọ̀pàrọ̀ ọjà wa lọ́wọ́ tí ní ìmọ̀ ẹ̀gbọ́n rẹ̀ ó gun wa lọ́wọ́ kátó orí pẹ̀lú ẹ wò nígbà tí òsì mọ̀ bí sí màbá wa kẹ́nìkan nìkan wọ́n ìròyìn ìṣe pé ọ̀gá ìdíkẹ́ ní ẹ̀rọ ọmọ ẹgbẹ́ mà gbogbo ọmọ yẹn gbogbo àwọn obìnrin mà tún lẹ́yìn sí jàlẹ̀ lórí ó ní yóò tù ó ní ní kú tẹ́ǹsì mẹ́ta ẹlọ́rẹ́ ti bẹ́ẹ̀ ìmọ̀ kékeré lẹ́yìn mọ̀ ìmọ̀ kékeré ní ẹgbẹ́ gbogbo ìlú ìwọ̀ kó ìrìn wàhálà yìí bí a ti ń lọ bí mà èjì ó bọ́ ọmọ mi ìjẹ́ mẹ́ta ẹ̀gbọ́n gan ọmọ mi ọmọ mi ọ̀sán ni inú gbó láìláì wọ́n tún wá lù ọ̀pọ̀ ọ̀pọ̀ pa wá ògbé náà wá ṣé sùkúù mọ wá rìn àgbà àti mọ wá kọ́ ojú oko máa ní yẹn nìyẹn ọ̀rọ̀ gbogbo àdúgbò àti ní kódà bó ọmọbìnrin dáwà wọ́n gbọ́ wọn láyé ìgbà kan ní wọ́n máa kí yọ́wà máa lu ẹ̀jẹ̀ fáwání fáwání fáwání yọ́wà ẹ̀wọ̀n tí wọ́n sẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ méjì náà sẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ rẹ̀ ó gbóná ìpè ẹ̀rẹ́ ẹ̀ ló gbé ìtàkókò wa èyí tí mo ń sọ wọn wà sí mo dé tí mo dákẹ́ wá sí àkókò tó mi jẹ́ àkókò ń ẹmọ́jà fojú kéré ẹ̀wò àfáàní ní alákọ̀ọ́kọ́ lọ wá kí ni alẹ́lẹ́ ìwà mímọ̀ kí ni màdáwọn wá ń sọ láàrin wọn o náà ní ká mọ ọlọ́run ọba káàtì máa ẹ̀sìn Islam ti fi páàmù ní máa bí bàbá wa ti ṣe bí wọ́n ní ẹ̀sìn Islam pẹ̀lú ẹ̀rí ọgbọ̀n náà yàtọ̀ ká mọ̀ nù kẹrẹ ti fẹ́ ní ọ̀rẹ́ kàkámà a máa kọ ní ẹ̀kọ́ tó ń bọ̀ bí ìyẹn láì tààrà kájọba mọ̀ wípé nǹkan àkọ́kọ́ kí wọ́n ká wá mà gbogbo mùsùlùmí látòkè délẹ̀ òun náà ní nǹkan náà ìtàn náà ní mímọ̀ kí ní náà ká máa ná bí bá wà ní kíni nǹkan láti ní ọba ṣe ìrẹ́fẹ́ ní islam tí ọba ti ní ẹ́fídẹ́ǹtì àwọ̀ bí ṣe ìdánù kì í ṣe islam lónìí ẹ̀sìn mìíràn gba gbogbo nǹkan yẹn torí pé ìpìlẹ̀ gan ni pé kò sẹ́fídẹ́ǹtì ṣùgbọ́n ìwà nínú islam ó mú kẹta wá bàbá máa ṣe á bèèrè ẹ́fídẹ́ǹtì yẹn bẹ́ẹ̀ ká máa ń gbé nǹkan kan ní lọ́wọ́ fún bóyá ẹ́fídẹ́ǹtì yẹn wá ẹ béèrè bá àfa àjùdí bá gbọ́ pé ìjọba bí wálé rèé kí ni ìjọba ìjọba ní ẹ́fídẹ́ǹtì nǹkan àmọ́ láì sílẹ̀ tó béèrè nǹkan wà èyí lè gan ni ẹni tó mọ òdodo torí pé islam ọ̀gbọ́n lè kọ́ báyìí kọ́ wa máa sọ pé ara ẹ̀sìn ní bí mo ti ń kọ́ yìí ok mẹ́bídẹ̀ǹsì ẹ̀ wa ní ọmọ tí fájá àlọ gbogbo bàbá tí fájá àlọ lọ́la bíi lẹ́yìn màtúgbòlà ní ìmọ̀lá gọ́ọ̀lì àmì kẹ́kùn àmì kìkìn àmì kòsì ẹ̀ǹsẹ̀ mọ̀ sí nǹkan kékeré lábúgbú jẹun ni bẹ́ẹ̀ nìkan wá jẹ́wọ́ ẹ̀wù tá a rí lónìí títí tí gbogbo ara rẹ̀ ọ̀yà bóyá ara rẹ̀ máa ń gbọ̀n lẹ́kọ̀ọ́ ṣùgbọ́n títí gbogbo ara rẹ̀ ọ̀yà kò sí lákòókò làásán àfàsùkò fájá nìkan lórí wọn ó jẹ àfúrá lọ́dọ̀ máa ń tàyà jẹ àfa wa nínú tó mi mo àwa ní àánú ìdára Islam tó ọba fi lẹ́bi àmì gbà kẹ́ni kan ní alábẹ́ kírun ìlànà méjì lábọ́dọ̀ dé tábàjẹ́ bí lànà dáadáa kí lẹ́bi lẹ́yìn jẹ kẹ́ni kan ní ẹ̀ ń bá kírun tó bá wí gbára adájọ́ tó kírun tó wí láwọn àyẹ̀lọ kí lẹ́bi lẹ́yìn jẹ tọ́wọ́ bá ti rẹ́fẹ́rẹ́ǹsì wọn ọ̀rọ̀ àròsọ lásán ní àdàgbàjáde ànígbà táàbà ṣe wìkín ẹ̀sìlẹ̀ tòlé ìka mọ́ sọ́wọ́ ọ̀tún wa ká má fi sọ́wọ́ òsì àwọn Yorùbá gbé fi sọ́wọ́ òsì kẹ́ mọ́tà àti fi jẹun nítorí bá da ọwọ́ ọ̀gbọ̀n àwọn àti fíjà máa ọwọ́ ọ̀tún ní ìsọ́wọ́ òsì ìsọ́wọ́ sọ́wọ́ ọ̀tún wa kálẹ̀ bá máa yí ẹ̀ torí wípé náà ní ti Islam kẹ́ni kan wá sọ nǹkan kan pa Islam fún wa kábíyèsí bikini evidence tí ọba ti ọbẹ̀ kan ti fẹ́ tó lè gba ẹ̀sán ọlọ́nkọ́ gbàjọ tó fẹ́ kọ̀ọ̀kan wọn.